Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, ẹ subscribe, subscribe, eh? hẹ́ tẹ. Face TV wò sùwọ́bí. Kò sí náà fi bà mí jẹ́ tán kiri ẹ̀kan mi. So ìbẹ̀jù you like, you ń gbé ń sìn. Ìgbà tí Yorùbá nation bẹ̀rẹ̀ agitation àwọn ọ̀rẹ́ mi ní US, àwọn princess, ìgbọ̀n náà pè mí so adẹ̀ ti bẹ̀rẹ̀ láti gbà yẹn but bá ṣe ń ṣe takuntakun tó kàn oh, ẹjọ́ sáà ẹjẹ́ kí n jẹ́ káwọn tó kù introduce ara this my women leader. my name is oyebola legushi. ẹ sọ yorùbá nínú. oyebola legushi. Hmm. oyebola uh-huh. security leader mi csa mi. biola um, orúkọ mi ni adéwálé abiola láti ìlú orúkọ tó ń lọ lọ́wọ́ ṣọlá bíbí tí mo ti orúkọ tèmi ọlásùnkànmí olúwa ní sọlá láti bèbè lẹ́kùn. orúkọ tèmi ọlọ́dẹ yusuf saint láti bèbè lẹ́kùn. orúkọ tèmi ni aṣòrónà olú láti bèbè lẹ́kì. orúkọ tèmi ni àlàbà lóńgẹ láti bèbè lẹ́kì balẹ̀. orúkọ tèmi ni suleiman bàbátúndé ọ̀dọ̀fọ̀ láti bèbè lẹ́kì. orúkọ mi táíwò ṣóyèbọ láti bèbè lẹ́kì ẹ ṣe sà gbogbo bá a ṣe ń ṣe mítìn mo máa ń bá ẹ. orúkọ tèmi ni Sunday Adéyẹmọ èké sọ. <laughs> ok ó yá káàbíyèsí. lágbára Ọlọ́run mo máa fún yín lóyè sí tàbá dórí òye tán. lágbára Ọlọ́run lágbára Ọlọ́run a wá ń ṣe takuntakun lọ́dọ̀ wa but eh, labalábá wa ó níyẹ́ hmm. atẹ́gùn ò jẹ́ kó fún un hmm. atẹ́gùn tí ò dẹ̀ jẹ́ ká fún un Tinubu hmm. àwọn ọmọ ẹ̀ gbogbo gbaná máa dún mọ̀wúrú mọ̀wúrú tá a bá ní à ń lọ fún awareness náà àwọn náà máa kọ́ síta náà then àwọn OPC kan wà ń bẹ̀ tó yẹ kán darapọ̀ mọ́ wa ṣe náà tún ń ṣe against wa àwọn ọmọ wọn gan tán join wa ṣe náà sọ pé àwọn máa yọ wọn lẹ́gbẹ́ wọn náà àwọn ọmọ Gani Adams ni wọn máa ní OPC ó jẹ́ Odua Progressive Uni uh, Congress People's Congress ok àwa náà Odùduwà nation ṣé kìí ṣe ọmọ ìyá ọmọ bàbá ni wá ṣé kìí ṣe kan ni wá ni kí ló ń fi máa fight wa Tinubu náà ń support o Tinubu dẹ̀ kó rẹ̀ sí síta like ọ̀gbọ̀ngbọ̀n sì wọ́n pọ̀ tẹ́lẹ̀ ìjọ tí mo ṣe virtual meeting pẹ̀lú wọn wọ́n pọ̀ gan tínú mi dùn mo ní mò ń bọ̀ torí èmi ni wọ́n fi ṣe coordinator ìbẹ̀rẹ̀ mo ní àmọ́ ń bọ̀ máa rí nígbà mo wá pọ̀ wọ́n ní wọ́n ti fi rẹ́sì tú ẹgbẹ́ o pé wọ́n wá há rẹ̀sì fún ọ̀nàrẹ́bù nàjí nàjí madams wọn ó wà ní senate house of assembly mo dẹ̀ pé ó ní màmá ẹ lọ jókòó ẹ lè jẹ lọ ẹ tètè jáwọ́ ní yorùbá nation mo dẹ̀ wọ́n sọ fún wọn pé màá sọ fún yín pé yorùbá nation will come to be hmm. owó yín tẹ́ ẹ kó pamọ́ tó máa bàjẹ́ mọ́ yín lọ́wọ́ òun ló ń ṣe yín so wọn then rally wa a gbọ́dọ̀ wọṣọ wọn ní kọ́lọ́pàá máa mú wa a lè ṣe rally so a kàn ṣe house to house kàn ṣe house to house bẹ́ẹ̀ bá dé lọ bá àwọn èèyàn wá ní à àwọn tó ń gbèrè sí wa ẹyú ẹ gbowó wa ẹ gbèrè sí wa ìfà <laughs> nínú ọjà bògì jẹ ó bí mi ó ṣe lọ́la pé kí n gba wúmà yẹn létí mo fẹ́ lo up to two hours tí mò ń ṣàròyé tí mo ṣe nínú mọ́mì ẹ̀sọ̀ ẹ̀sọ̀rọ̀ ọlẹ̀ ìbá jẹ́ five hundred kan mú wá àwọn afọwọ́kùn wọn fi ṣe gbè mo ṣàjẹ́ lára nàìjíríà nìyẹn mo wò bá pé ah èlé so mindset wọn ti wà so polluted hmm. ẹ ṣe máa ràn wá lọ́wọ́ àwọn fúlàní dẹ̀rẹ̀ wọ́n kún ọ̀dọ̀ wa o ẹ gbárùwo ni wọ́n ń pa wọ́n lọ́dọ̀ wa yẹn o hmm. wọ́n ṣẹ̀dá ọjà ṣáṣá sílẹ̀ ṣé kárà ni wọ́n ń pè wọ́n ṣẹ̀dá sílẹ̀ obìnrin Yorùbá kan ó falà báyìí mo tẹ̀ sí máa ń rajà lọ́wọ́ ẹ̀rí wọ́n ní òun ló sanwó fún káńsù wọ́n fún ní space níjọ́ kejì nígbà tó máa fi dé àwọn Fúlàní wọ́n ti gbé tébù ẹ̀ kúrò ńbẹ̀ wọ́n ti so ràgó mọ́bẹ̀ ló pẹ́ àhà ṣé bíbi tó ń sanwó fún ibi tó ń fún ìlànà mọ́ ọ̀dà lóhùn ó lọ bá káńsù representative tó fi kú wá wo ibi tó fọ wọ́n pa council representative wọ́n pa woman yìí ọlọ́pàá tó ti máa ti wọ́n pa wọ́n dẹ̀ bo mọ́lẹ̀ bẹ́ẹ̀ nígbà wọ́n se yeye nǹkan tí ń ṣẹlẹ̀ mọ́ mi kí mo fẹ́ ṣe kò sí rèké kò sẹ́ pa kò sọ parun kò sí tábìlẹ̀tì kí la fẹ́ ṣe lágbàfọ́ lọ́run kì í ṣe mi ì fẹ́ gbèjà yín o kò sí nǹkan tí mo lè ṣe a máa jọ délẹ̀ lórí mi Yorùbá nation no going back no going back no going back oh. ohun tá à ń sọ nìyẹn ẹ̀yin ọmọ Yorùbá tó tún wá ní kí wọ́n fún ọ lówó ẹ̀yin náà ló gbé rẹ̀ṣẹ̀ fún ọ mm. lówó ẹ bá ti fẹ́ ká ṣe Yorùbá nation ṣẹ́rí pé àwọn yẹn ti yà wò ṣé àwa tá à ń ṣe sáà ń gba rẹ̀ṣẹ̀ à ń gbowó ni ọjọ́ ọ̀la àwọn ọmọ wa là ń jà fún so ọ̀pọ̀lọpọ̀ àwọn pípù wọ̀nyẹn wọn ò ronú tó bá ti fún ẹgbẹ́ ọ̀nìkẹ́ ló ń fẹ́ fáwọn yẹn five hundred naira ká sọ̀pọ̀ ti five hundred naira ẹni pé pọ́fàtì yẹn lágbára gan five hundred naira o tó support yorùbá nation kan fún ẹ sẹ́yìn pé kọ̀mọ́ tó ń ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn pípò yẹn wọ́n ti fi nǹkan bẹ́ẹ̀ tàn wọ́n five hundred naira two two hundred naira yẹn wọ́n ti fi báyé wọn jẹ́ ẹ ti understand so àfi ká múra dáadáa ká bẹ lọ́hùn ṣé ẹ rí i pé gbàtà bẹ̀rẹ̀ kínní yẹn bọ̀ ń sìn ojú ọ̀pọ̀lọpọ̀ náà ti là lọ bẹ́tà káwọn fi fi panú káwọn jà fúnra ẹ̀ tàwọn táwọn bá tiẹ̀ jẹ́ àwọn máa ń jẹ́ òun tá à ń jà fún sí nìyẹn ó dẹ̀ ti dé climax no going back a máa dọdélẹ̀ lérí láti ọlọ́run lórí ti àwọn OPC yẹn a máa bá ààrẹ ọ̀nà kakanfò sọ̀rọ̀ à á kọ́nẹ́tì mọ́ wọn ẹ lọ tọ́ka sáwọn ọmọ wọn tó sin àwọn àmà yẹn á kọ́sẹ̀ wọn má lẹ́jọ́ yẹn padà so ààrẹ tó pe gbogbo àwọn tá a mọ̀ kí wọ́n tún jẹ́ olórí àwọn OPC káàkiri gbogbo àwọn tó jẹ́ tiwa náà tí wọ́n wà gbogbo àwọn ọ̀tẹ́pà gbogbo àwọn bàbá Fawaz ìmọ̀ la máa pè àwọn tó jẹ́ èèyàn tí wọ́n á a máa pè wọ́n so wọ́n á bá wọn sọ̀rọ̀ àwọn kílà àwọn pè gbogbo wọn wọ́n á bá wọn sọ̀rọ̀ wọ́n á pè mọ àwọn àwọn àpòlù padà àwọn kan lọ́ọ́ rí wọ́n jẹ wọ́n mọ̀ pé jàkan náà àwọn àti ń jà wọ́n kàn lọ orí wọn ò pé ni ohun ta ni kan mọ̀ mọ̀ gbà nìyẹn ẹ mọ̀ gba búrẹ́bù lọ́wọ́ olóṣèlú kankan ẹ mọ̀ jù kan bàǹkátà ń ṣe jẹ́ ẹ mọ̀ jù kan fìkan tí ò tó tàn yìí tó dáwọn ẹ mọ̀ pé àwọn ti finish wọ́n mọ ẹ̀kọ́ ọ̀gá àwọn kan fẹ́ẹ́ rí níṣẹ́ owó wọ́n ti mọ̀ pé òsẹ́ lẹ́sàn kankan àwọn náà mọ̀ wọ́n ń jà ebi gbogbo àwọn gómìnà kádùn gbọ́gbọ́ lọ́wọ́ náà ẹ̀gbọ́n táwọn gómìnà lọ sọ mítọ̀ mítìn ni wọ́n ní discussion ní làwọn fẹ́. Yorùbá ní sàndà làwọn fẹ́ kò sí ti bàbá wa Adébánjọ ti ní kò sí ti ń jẹ́ discussion mọ́ Yorùbá ní sàndà òun fẹ́ báyìí pé kí ni jẹ́ restructure bàbá Adébánjọ bàbá mi ti ní òun ọ̀fẹ́ restructure yẹn mọ́ Yorùbá ní sàndà nínú gbé báà tí nǹkan tí mo sọ yé yín gbogbo àwọn ọba wa ń sìn yẹn gbogbo wọn náà ti ṣe mítìn ó gbé bá gbogbo àwọn ọba wa ti ṣe mítìn ó gbé bá síbẹ̀ nìkan kan padà àwọn tí ń tọrọ fáfọdẹ náà káwọn tó jọ yẹn ẹ rí i pé orí wọn nà lé sìn yín tó ti ń sìn yín nígbà tí gbogbo wọn bá rí i pé gbogbo àwọn táwọn náà fọkàn sí ti wà lójú kan pé wọn lọ́sàn àwa dẹ̀ mọ̀ pé ilẹ̀ Yorùbá máa dáa nígbà tí Yorùbá nìsan bá dúró nígbà tí Yorùbá nìsan bá dúró nígbà tí wọn fi dìwòye ọdún tí ń bọ̀ àjọ máa máa yọ lórílẹ̀‐èdè wa látọ̀dún yìí lọ́sìn a máa orílẹ̀-èdè ti wá tí wọ́n mọ̀ dùn tabadẹ gborílẹ̀èdè yẹn tán ọpọlọ táwọn bàbá wọn fi ṣe tí wọn fi kó wa jẹ Ọlọ́run bá fún wọn àwa ò ní kankan tá a fẹsẹ̀ mẹtò pé korúkọ tiwa náà wà nù wé tán àwọn bàbá wa náà máa ṣe ṣùgbọ́n ọpọlọ àti òye tí àwọn bàbá wa tí wọn máa ṣáájú wa lórí ilẹ̀-èdè Yorùbá nation tí wọn fi ṣe àtàwọn brọdà wa tó máa ṣe ọpọlọ tó fi ṣe tí orílẹ̀èdè wa fi da tí ó dàbí Amẹ́ríkà tí ó dàbí London tí ó dàbí àwọn German Ọlọ́run bá fún wọn ẹ gbà bẹ́ẹ̀ ohun tá à ń sọ yẹn àwọn ọlọ́pàá ń ṣe fíìmù ọlọ́pàá ń ṣàwàdà àwọn kọ̀ọ̀kan náà ẹni tó bá wọ ẹjú òun lẹ̀ rúmbà ẹ ti understand àwọn tó lóye náà mọ̀ pé ohun táwọn ọmọ yẹn ń sọ yẹn confam wọ́n ti débẹ̀ àti débẹ̀ àti débẹ̀ láfi sọ fún wọn pé ẹ tètè wọ mọ́tò ẹni tó bá kù ọkọ̀ nù àní ẹ wọ mọ́tò kẹ́ bá mọ́ padà gan mọ́tò torí pé gbàtí náà ń ké ńgbà yẹn wọn ò tètè gbọ́ wọn ò pé ẹ̀yin mélòó lẹ́wà nù ọkọ̀ yìí kẹ̀ wọ́n ń rẹ́rìn wọ́n ń rẹ́rìn pé àwọn lè kẹ́ àwọn fámìlì nù àgànfin nù àṣeyẹyẹ pé ìjókòó ààrẹ jẹ́ nua kí ló ń bá kiri gan gbọ̀ngbà tí agbami odò yẹn ń rọ́bọ̀ nua ni mo sọ fún yín omi yẹn ní ń bọ̀ yìí wọn ò tún dáhùn ọ̀tí tó gbé wọn lọ gbogbo àwọn tí ń ṣe ọ̀tá Yorùbá omi ò gbé wọn lọ ni wọn náà kà sí ká má ṣépè mọ́ òye tá a bá ti sọ yẹn òye tá a bá ti sọ yẹn ah. àárọ̀ mi à ṣépè mọ́ à ṣépè mọ́ ilé Oòduà ó bì wọ́n adúbá ẹni ká mọ́ sọ pé ilé Oòduà ó bì wọ́n ọjọ́ tó bá da ilé Oòduà Oòduà ó bì wọ́n so wọ́n ló ó bì lọ́wọ́ ẹ̀ so Ọlọ́run ní jẹ́ kó jó tiwa mo da yín lójú pé kọ́nẹ́tọ̀ kó èkì ọmọ àfin nọ́mbà ń sìn yín à á tún sọ̀rọ̀ lórí ní ẹ̀yìn gbogbo nǹkan tó Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ ẹ subscribe, subscribe ẹ hẹ́tẹ̀. Face TV, wò